والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل وإن تعدوا نعمة الله لا تحصوها tẹ́bá lẹ fẹ́ ka iye ìdára tó lọ ẹlẹ́dàá tó ṣe fún ẹ̀rí pẹ̀lú máyé rẹ̀ àwọn ìdára tó lọ ṣe fún wa ó ń bẹ nínú wa èyí tó ṣe fojú rí àti èyí tí ò ṣe fojú rí àwọn ìdára yìí pọ̀ jọjọ ebi pé ẹni títí ẹ kéré jù kò lè ká kátó pẹ́ ni títí ẹ pọ̀ jù tiẹ̀ lọ nínú àwọn àdẹ̀rà tó lọ́wọ́ máa ń ṣe pàápàá jùlọ fáwọn ọ̀dọ́ wọn náà ní kó ràn wọ́n lọ́wọ́ ó fi wọ́n ṣe kòńgẹ́ èyí tó lẹ́mìí pọ̀ ń fẹ́ kẹ́kọ̀ọ́ ń fẹ́ kàwé olùwàkóso ẹni rọrùn fún láti jẹ́ pé gbogbo àwọn ìpele ìpele tí ń gbà kọjá lórí pọ́ùn kẹ́kọ̀ọ́ máa ráwọn àpẹẹlẹ yìí parí ní ìrọ̀rùn kó má sí nǹkan kan tó ń di lọ́nà níbi àti gbé ìpele tó bá tún kàn lẹ́yìn èyí tó ṣe àṣeyọrí lórí ẹ̀ títí tí ó fi láti yege ní ìparí ọ̀rọ̀ rẹ̀. ìjẹ́ táwọn ọmọ tẹ́ pé yóò bẹ̀rẹ̀ láti ìpele alákọ̀ọ́bẹ̀rẹ̀ yóò ti bẹ̀ yóò tún lọ sílé ẹ̀kọ́ gíga ti girama yóò ti bẹ̀ yóò sì dánwò àṣekágbá nítorí pé bẹ́ẹ̀ ṣe ń kọ́ wọn ọ̀rẹ́ àbí bàtà ń kọ̀wé sójú omi ni gbogbo nítorí kọ́ wọn kò sí ètò dúró àwọn náà tí wọn lé wọn ó lera wọn tonitọ́ òun tó wọn kò dájú pé ọpọlọ òun kàwé kó wọn lọ kọ́ sí ọwọ́ ìwọ wọ́n wá rí parí dúpẹ́ fún Allah lórí fífi ọ̀sẹ̀ kòńgẹ́ lẹ́yìn náà dúpẹ́ fáwọn òbí rẹ̀ sábà wo ìdá mẹ́sàn-án nínú mẹ́wàá gbogbo àwọn ọmọ tó ń wọ yunifásitì á rí fáwọn òbí wọn àwọn ní ṣe kò kárí bí wọ́n ti rówó skul san àwọn náà ṣe kò kárí báwọn ọmọ yẹn gbọ́n ti ṣe jẹ́ pé wọ́n lè lọ léwe wọ́n lè parí gbogbo náwó eléyìí tó wà nínú rẹ̀ àti ìnára làwọn òbí ṣe. kọ́dọ̀ òbí mi lẹ́yìn ìtọ́mọjáde yunifásitì pẹ̀lú bí ọdún méjì mẹ́ta mẹ́rin ni wọ́n torí pèsè owó tí wọ́n san lówó skul rẹ̀ pátá. òbí mi wọ́n bẹ lórí pé wọ́n san gbèsè lọ́wọ́ lẹ́mí wọn lọ. òbí tó wá gbìyànjú fún ọ báwọn àwọn ọlọ́léèwé àmọ́ àwọn arìpẹ́tọ́ ó pàtàkì pé kí wọ́n lọ àwọn òbí rẹ kò sí nǹkan kan wọ́n fẹ́ fi fírin kìsìn tí wọ́n sọ sí àmọ́ àwọn òpẹ́tọ́ kọ́ mọ àwọn kọ́ mọ ní ìjákulẹ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ àwọn ò sì má ìwo lolúwa kọ fún un tó yóò fi ṣiṣẹ́ sí láyé rẹ̀ ó sì má dàbí ẹni pé ààyè rẹ̀ wà ẹ ràn mí lọ́wọ́ àwọn òbí rẹ̀ fi tiraka agbẹ ní bàbá ẹlòmíì èkó lọ́pọ̀lọpọ̀ bàbá mi ń pa lóko tọmọdé sùkúù tán tó gbé mú òkè bí àfin àwọn òbí rẹ yun dúpẹ́ fáwọn náà wọ́n gbìyànjú lórí rẹ púpọ̀ òbí pọ̀ tó ṣe wípé wọ́n ràn máa wọn lọ́wọ́ nígbà tó ṣe parí ìdá mẹ́wàá nínú ọgọ́rùn àwọn ọmọ tí ń lọ sí yunifásitì yẹn tó ṣe kó òun fúnra rárẹ̀ onírúurú tó fi sanwó sùkúù rẹ̀ àwọn náà sì parí wọn tàṣeyege tó bá wá dijọ́ tí ọmọ tó ti hàn sí pé àwọn ti parí àwọn ń kó gbá jáde kúrò ní yunifásitì sínú kálukú ń dùn tí a yọ kálukú kún kẹ́kẹ́ ẹ o ẹ ó máa jẹ pé ségesège rádaràdá játijáti. Jati, jati ilé iṣẹ́ ti ṣe tẹ́lẹ̀ ilé wa fi ṣe àṣekágbá má dà o ọmọ mi wà tó ti pé ọmọ dáadáa ni kò mu tírí láyé rẹ̀ kò mu sìgárì láyé rẹ̀ wọ́n máa sọ pé à ń yọ à jáde yunifásitì tí wọn náà wá dán sí wò tí wọn náà wá di pọ́n dán sìgá wò tí wọn náà wá dán zìnnà wò a'udhu billahi minash shaitanir rajim mọ̀jẹ̀ kọ́ jẹ́ pé ntọ́ fi ṣàṣekágbá ọ̀nà làpẹ̀rẹ̀ aburú olùwàkọ́mọ̀ṣètò abẹ́. ní ìgbà tí ẹ̀ máa ń kó gbá jáde kúrò ní yunifásitì àwọn ọmọ máa ń ṣe kíní kan tó ń pè ní signing out bọ́ọ̀bù àwọn kópa ń bẹ̀ ọ́ signing out báwo kò sí nǹkan tó burú kó níjọ́ta kan eléyìí tó ṣe pé àyọ̀pọ̀ nínú rẹ̀ gbogbo àwọn akẹgbẹ́ rẹ gbogbo àwọn ẹni jọ kẹ́kọ̀ọ́ tí dáadáa jọ parí pọ̀ ọ̀nbẹ nínú wa ẹnjọ́ ìpò nǹkan lè jìká tí ò jẹ́ kí ẹ̀wọ́ yẹ lọ́rùn rẹ tó fi rí parí nítorí pé òun gbárí púpọ̀ ìwọ ọpọlọ rẹ lẹ púpọ̀ òun gan ló mú ọ lórí ló mú ọ lọ́rùn gbogbo gbà prep prep prep ní ọmọ kọ́ títí tó lóra fi ní kọ́ parí gbogbo orú àwọn eléyìí ẹ bá mi kọ orúkọ yín ẹ kọ àdírẹ́sì yín fóònù nọ́mbà yín táàbà fi máa wára wa ká lọ́jọ́ iwájú kò sí nǹkan tó burú ń bẹ ọ́ dáa púpọ̀ àmọ́ pé wọ́n wá lọ gbẹ́yìn rẹ̀ kalẹ̀ kí kálukọ́ máa sáǹsì láì ṣègi. àwọn ni ẹ nítorí pé àbáṣe máa ń ṣe é lù wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ rẹ̀ ni máa ń ṣe bẹ́ẹ̀ ọmọbìnrin náà tún gbáyà kalẹ̀ wọ́n máa sáìn sí láyà wọ́n máa gbọ́wọ́lé lọ́mú wọ́n láwọn sáìn ẹnìkan náà tún dé wípé ah, wọ́n náà wá sáìn láì ṣe wèrè. tẹ́lẹ̀ ní túmọ̀ sí pé ọ̀kẹ́kọ̀ọ́ ó sì ń dúpẹ́ fún Allah àbí ń túmọ̀ sí pé ọ̀gbádùn. ní ìsìn tá à ń bá ń kọ̀ wò báyìí wa bá jábọ́ gbàtọ́ wá jábọ́ yìí ọ bọ́lú ẹ̀wù ẹnu táwọn fi ń kọ̀wé wọn ló sì fi kan ẹ̀wù wa ẹ̀wù wa wá jẹ́ wù funfun kí ni ó ṣe fẹ́ wù yọ kọ̀wé sí i kí láṣẹ àmọ́ wa bá ṣe fọ́ dànù àfi tó ọba méjì jù wọ́n wá máa mà ọmọ àmà ọwọ́ agbẹ́wù rẹ̀ kalẹ̀ pé gbogbo aráyé o ẹ máa wá sáyẹ̀sì láì jẹ́ kọ́ fẹ́ dánwó rè é. sẹ́yìn túmọ̀ sí pọ̀ lajú èèyàn túmọ̀ sí kọ́ lajú kí á láǹfààní gbogbo ẹ̀kọ́ tó lọ́kọ́ fọdún mẹ́rin fọdún márùn fọdún mẹ́fà ẹ̀wọ́ eléyìí bọ̀ lọ́ fẹ́ fi sí láyè rẹ̀ ọlọ́ fi sínú kọ́bọ́ọ̀dù rẹ̀ àbí ọwọ́ agbe sókè pé àwọn yóyó àwọn máma àwọn lálá àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́gbọ́ kọ́ra dáradá àmọ́jọ́ tó bá ní kọ́ wá sáì sínú ìwé kò ní pé yóyó kò ní pé bọ́bo kò ní pé lálá orúkọ wọn gidi ni wọn kọ wọn sì fi fóònù nọ́mbà síbẹ̀ wọn kọ àdírẹ́sì tó lè wá wọn sí síbẹ̀ wọn náà kọ tiẹ̀ fún wọn àwọn náà wọ ẹ sì rí pé skul tẹ̀ ń lọ gan kò sí yunifásitì kan tó sọ fún àwọn ọmọ ike kí wọn máa ṣe bẹ́ẹ̀ kí wọn máa sáyìn sára ẹwù ẹ̀yin lẹ máa bí tẹsí lọ kókò kókò tẹ kó wọnú ìgbésí ayé yìí tẹsí rí rádaràda kí wọn má ti bẹ̀rẹ̀ rẹ̀ ni táwọn kan má ti lè bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé wọn náà àwọn náà máa ṣe nì yàtọ̀ sí dáadáa èsì dáadáa gbogbo ni wọ́n máa fi lọ́lẹ̀ táwọn mìíràn tún tẹ̀lé orí ẹ̀ má dán wò ọmọ dáadáa ni wọ́n ilé tó dáa ló ti jáde ọmọ mùsùlùmí ni wọ́n anabi sallallahu alayhi wa sallam oní la takunu imma'a ẹ má ṣe jẹbi táyé bá ń yí lọ làwọn máa bá wọn yí lọ fẹsọ pé táyé bá ṣe dáadáa àwọn náà ṣe dáadáa tọ́ba ṣe ṣàbúrú àwọn náà ṣàbúrú anábìíní rárá ẹ̀yin ẹ̀ ṣe dáadáa ní gbogbo gbà yálà wọ́n ṣe dáadáa àbí wọ́n ń ṣàbúrú. ọ̀dọ́ wọ wa o abẹ́ Allah azza fáwọn ọmọ tí wọ́n parí yunifásitì olú ẹlẹ́dàá wa kọ́ bá wọn falùbáríkà sí olú ẹlẹ́dàá wa kọ́ lánàá rí kó kálukú wọn iṣẹ́ rí iṣẹ́ alálùbáríkà olú ẹlẹ́dàá kọ́ bá fi sọwọ́ sí wọn olú akójẹ́ kí àwọn ọmọ yìí wọ́n lè fi ẹ̀kọ́ wọn tí wọ́n kọ́ kí wọ́n lè fi ṣe dáadáa kọjá sábàbí dáadáa láti mú àlékún lọ síwájú bá nàìjíríà olúwa ẹlẹ́dàá wa kó sàwọn ọmọ yìí lẹ́ni tó lanu àwọn òbí wọn kọjá ife àwọn náà gbìyànjú láti dínkù nínú wàhálà òbí lẹ́yìn gbogbo wàhálà tóbi náà ṣe lórí wọn àwọn ọmọ táwọn náà ń bẹ lórí pé wọ́n kọ́ lọ́wọ́ olúwa kó jẹ́ káwọn náà láṣeyege àwọn ọmọ táwọn ṣe ń gbìyànjú láti wọ àwọn ilé ẹ̀kọ́ gíga gíga yìí táwọn náà ń bẹ lóra ń ṣèdánwò oríṣiríṣi olùwàkọ́fà àwọn náà ṣe kò ń gẹ́ olùwàkọ́gbàdúrà gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.